adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba ọba tí ó tún ṣe tàràwì ìtàlẹ̀ tì ní nírọ̀nù adáwọ̀pẹ́ fún ọlọ́wọ̀n ọba náà ó ń lọ náà nìyẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ọlọ́run adúpẹ́ ibi abadé yìí o adúpẹ́ ibi abadé yìí o adúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run o adúpẹ́ lọ́dọ̀ rẹ ọlọ́run o bẹ́ẹ̀ dàbá sì ti dúpẹ́ oore ọlọ́run tó máa ṣàlékún oore fún ẹ̀dá ni ọlọ́run owó èyí tí agbà tọ́jú ọbọ̀ ti fẹ́ ọlọ́dàkùngbà lọ́wọ́ wa wà lè tó tún jẹ́ àṣìṣe sàmójúkò fún akọwà gba ogun náà lọ́wọ́ wa pẹ̀lú àwọn ti yà rahmanu rahmin ọlọ́run jíjẹ múmu wa dákun mẹ́jọ sòrò jíjẹ múmu wa mẹ́jọ sòrò ogun táàbì gba ramadan yòókù náà nírọ̀rùn ọlọ́run dákun mọ́sà máa pèsè rẹ̀ fún wa o wọ́n la gbára ọlọ́run aniswiya tó jẹ́ ahadith nabawiya tá n ká fúnra wa tó jẹ́ ọgọ́rùn-ún ẹlẹ́ẹ̀kẹwàá nú ẹ̀ tàbí kàlálẹ́ alhadith al-ashir ani samuro tabu nu jundub radiyallahu anhu afáwa samuro ọmọ jundub àwọn ni wọ́n gba hadith yìí wá wọ́n ní anna mọ̀rọ̀ àtàn wọ́n ní arábìnrin kan mátat ó jáde láyé sí ìbátan ní níbi. àárẹ̀ inú kan tó ṣe nínú àárẹ̀ ń dánilẹ́sẹ̀ ni wípé arúgbó àwọn àtàwọn sọ wípé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ẹ̀jẹ̀ ìbímọ nínú ẹ̀jẹ̀ bímọ yẹn náà lọ́wọ́ sí ẹ̀jẹ̀ bímọ tí ì dá lára ẹ̀ wọn ni fasola ale anabi sallallahu alayhi wa sallam gba tó kú anabi kírun sí la o fakọ ọmọ wasa ha wa fẹ́ dúró fẹ́ kírun sí dúró láàrin méjì àárín méjì lànàbí dú lára ẹ̀ níbi àdìsí yìí bó ṣe kéré ma á lè kí ni wọ́n torí ẹ̀ mú wọn bí sí nítorí wọ́n fẹ́ jẹ́ ká gbọ́yé wọ́n fẹ́ jẹ́ ká gbàgbọ́ yé wípé obìnrin tàbá fẹ́ kírun sí i la ibo là máa dúró á dúró láàrin méjì rẹ̀ òun ni ọkùnrin yóò dúró nígbà tó wá fẹ́ kírun sí obìnrin lára bákan náà a sì tún gbọ́ yé pé bóbìnrin bá kú sínú irú àsìkò bẹ́ẹ̀ bóyá àsìkò ẹnìfàs á kírun sí i la kò ní túmọ̀ sí wípé bóyá ńgbà tó ti wọ ẹnìfàs àwọn adékùnrin sọ̀rọ̀ rárá wọn là máa kírun sí i la eléyìí jẹ́ àwọn àdìsí míì ló ṣàlàyé ẹ̀ ló jẹ́ ká mọ̀ yìí pé bátúnì tí wọ́n dákọ yẹn wípé ní àárẹ̀ inú tó sì tí wọ́n gbà lérò pé ó sì yẹn ìyẹn ni ẹ̀jẹ̀ ìbímọ tó ṣẹ̀ṣẹ̀ bímọ tán ọlọ́run abẹ́ọ́ gbogbo aboyún ayé pátá ọlọ́run bá wọn sọ wọn sàlámù sàlámù o ọlọ́run abẹ́ọ́ sàmù bá wọn sọ wọn pẹ̀lú rọ̀nù ọlọ́run o bẹ̀rẹ̀ àti ìyá arahamu rahman gbẹ́ eléyìí ó túmọ̀ sí wípé irú àdánwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kan àwọn ẹlòmíì hmm, ọlọ́run máa fi irú àdánwò bẹ́ẹ̀ kàn wá àmọ́ tó bá wáyé bẹ́ẹ̀ kí lẹ́sìn sọ òun nìkan tán fẹ́ káwọn náà gbọ́ yìí pé agbá ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ tí ò ṣe tẹ́ tí wọ́n á ní ká máa kírun sí i lára o rásìlá wọn ó kírun sí i lára pàápàá jùlọ ńlẹ̀ yorùbá ń bí ọ̀pọ̀lọpọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ ń gbà mí tó jẹ́ ẹ̀sìn àwọn èèyàn ní kíyèsí nítorí wọn gba wàhálà ti yín pọ̀ èyí tó sì jẹ́sìn yẹn ló ṣe pàtàkì òun ló yẹ ká kíyèsí lápèjúwe nísìnyí èèyàn lọ sọ sísù ọlọ́wọ́ ẹni tá a rẹ̀ ń ṣe ọwá kí tákò ẹ̀pẹ̀lẹ́ ọlọ́wọ́ bá fún yín lálàáfíà ọwá tọ̀ bóò ní sẹ́ ráyè kírun ásírì lẹ́ẹ̀kan àwọn pé ah, ah wàhálà yín ti pọ̀ jù ah wọ́n léyìn eh, eh, onínàdọ́yẹsẹ̀ tó lè sọ̀rọ̀ dáadáa ẹ̀tọ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kó atri kírun átírì ẹni tó sì fẹ́ràn rẹ̀ jù o torí ibùdó ẹ̀mọ̀ tó já sí tó bá já irun o bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn onígbà kó torí pọ̀ rẹ̀ òun á hàn létí kó tó ti padà gbádùn tá náà gbèsè wa a sì gbọdọ rí ìtọ́lọ́mbá pè lẹ́sìn àgbọ́dọ̀ rí gbígbà tó le jù àwọn ni ká nǹkan wa.

a pé à ẹni tẹ́ kí wọ́n sọ ẹsẹ̀ rẹ̀ mókè ní bájú ẹsẹ̀ rẹ̀ mókè náà kọ́ máa kírun ẹ ikùn imú ni wọ́n bá lọ fún ló jẹ n'i ni wa rùn akálá ṣe ó ní bá ti kí nígbà bá a ti kírun ni la tó bá kú àǹdẹ̀ bá kàlọ́ fi hàn á pé irú kọ̀ǹtẹ́ tó kọ́ yẹn ló gbà jáde láyé tó bá jẹ́rú eléyìí wọ́n máa ń kírun sí irú òkú náà bẹ́ẹ̀ wọ́n á kírun sí i la abẹ́rẹ́ wọn bá a lè tọ́ la kọ́lọ́n kó fún alágbèyọ́ ọ̀rọ̀ lọ́nkó jẹ́ kí lílo ọmọ rọ̀ wá lọ́rùn wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa wa sallam assalamu wa rahmatullahi wa barakatuhu.